Ẹ kú dédé ìwòye o. Orúkọ mi ni Hakeem Salam. Mo ní àlàyé láti ẹ̀ka ìlera Baselstat àti ọ́fíìsì ìlera Baseland. Nínú ìfohùnránṣẹ́ yìí, a ó ṣe àlàyé àwọn ìbéèrè mẹ́sàn-án nípa ìdánwò kòrónà. Ìbéèrè kìíní: Kí ni ìdí tí a tó fi ṣe pàtàkì láti ṣe ìdánwò? Nípa ìdánwò, a lè fa ìfàsílẹ̀ ìtànkálẹ̀ àìsàn kòrónà gẹ́gẹ́ bí a bá ti mọ̀ pé a ní àìsàn kòrónà bí ó ṣe dára jùlọ ni pé a lè dáàbò bo àwọn èèyàn mìíràn. ó ṣeé ṣe kí àwọn èèyàn ní àìsàn kòrónà lára láìmọ̀ ìdí nìyí tí ó fi dá láti máa ṣe ìdánwò lóòrèkóòrè yálà tí àmì ẹ̀ ò bá hàn ní ara wa. nísìn àwọn ibiṣẹ́ oríṣiríṣi wọ́n ti ṣe ìpèsè àwọn um, irinṣẹ́ tí a máa máa lò láti fi ṣe ìdánwò irinṣẹ́ tí a máa lò pẹ̀lú itọ́ àwọn àwọn irinṣẹ́ yìí ni a máa lò láti fi ṣe ìdánwò láti fi lè dáàbò bo àwọn ọ̀rẹ́ àwọn ẹbí àti àwọn tájọ́ ń ṣiṣẹ́ níbi iṣẹ́. ìbéèrè kejì ṣé ó pa dandan fún àwọn ọmọdé àbí ṣé ó wúlò fún àwọn ọmọdé láti ṣe ìdánwò? corona kò léwu fún àwọn ọmọdé, pàápàá fún àwọn ọmọdé tí wọ́n bá ti bá àwọn ọ̀rẹ́ wọn tí wọ́n ti ní àìsàn kòrónà rí ṣeré. Láti jẹ́lé ó sinmi, àwọn ọmọ kéékèèké náà gbọ́dọ̀ ṣe ìdánwò yìí. Àwọn ọmọdé tí wọ́n ní àmì àìsàn náà gbọ́dọ̀ ṣe ìdánwò. Tí àmì àbájáde ìdánwò náà bá já sí òdì, ìgbà náà la gba àwọn ọmọ náà láyè láti padà sí ilé ẹ̀kọ́ wọn. Ìbéèrè kẹta: àwọn ìdánwò wo ni ó wà? Kí ni àwọn ìyàtọ̀? Níbí yìí, a ó sọ̀rọ̀ nípa àwọn ìdánwò pàtàkì mẹ́ta jùlọ tí ó wà. Èkéní, ìdánwò PCR. Èyí ni ìdánwò tí ó pé tó sì gúnrégé jùlọ. Nídìí èyí, ìwọ yóò gba àbájáde ìdánwò náà láàárín ọjọ́ kan. O lè ṣe ìdánwò PCR ní ilé-iṣẹ́ ìdánwò tó wà káàkiri ìlú. O ò nídìí láti fi orúkọ sílẹ̀ kó o tó ṣe ìdánwò náà. Ìdánwò ayárabíàṣá tí wọ́n ń pè ní antigen. Ìdánwò eléyìí náà gúnrégé ṣùgbọ́n kò gúnrégé tó èyí tí wọ́n ń pè ní PCR test wàá gba èsì ìdánwò náà láàárín ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún sí ọgbọ̀n ìṣẹ́jú. o lè ṣe ìdánwò yìí ní gbogbo chemist káàkiri tó wà ní basel o sì nídìí àdéhùn ní àwọn chemist náà. ní Baselland o lè ṣe ìdánwò antigen um, antigen náà láì ṣe àdéhùn pẹ̀lú àwọn chemist ní ìlú Baselland. ẹ̀kẹta ìdánwò antigen tí a lè dá ṣe. ìdánwò eléyìí kò lágbára kò sì gúnrégé tó àwọn méjì yòókù ṣùgbọ́n ìdánwò eléyìí o lè dá ṣe fún ara rẹ àti pé láàárín ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún wà gba èsì. ìbéèrè kẹrin ìgbà wo ni mo lè ṣe ìdánwò yìí? gẹ́rẹ́ tí o bá ti rí àmì pé ara rẹ ò yá a fún ẹ láti ṣe ìdánwò titi PCR àti antigen test. Ìdánwò méjèèjì yìí o lè ṣe tí o bá wà ní quarantine àbí pé tí o bá fẹ́ gé quarantine ẹ kù láàárín um ọjọ́ mẹ́wàá sí ọjọ́ méje. Tí o bá ní àwọn àpẹẹrẹ yí pé ara rẹ ò yá, a gbà pé o lè ṣe antigen titi aládàáṣe eléyìí máa ràn ẹ́ lọ́wọ́ láti lè ṣe um, ìwọ tí o bá ní àdéhùn àbí tó o bá fẹ́ pàdé àwọn ọ̀rẹ́ ó lè jẹ́ kó o lè tètè ní agbára láti pàdé àwọn ọ̀rẹ́ láì ní wàhálà àwọn ìjọba. kí ni mo lè ṣe tí èsì ìdánwò mi bá sọ pé mo ní corona? tí ìdánwò PCR rẹ àti ìdánwò antigen oníkíákíá bá sọ pé o ní àìsàn corona ó ṣe pàtàkì kí o jókòó sílé. ìbéèrè kẹfà kí ni mo lè ṣe tí ìdánwò mi bá sọ pé mi ò ní àìsàn kòrónà? tí èèyàn ò bá ní àìsàn kòrónà kò jẹ́rìí pé èèyàn ò lè kó àìsàn so ó ṣe pàtàkì pẹ̀lú bí a ṣe ní àìsàn náà ó ṣe pàtàkì kí tá a bá jáde síta ká máa wọ ìbòmú ká máa fi àyè lẹ̀ láàrin àwọn èèyàn ká dẹ̀ máa fọ ọwọ́ wa dáadáa. Ìbéèrè keje èló àti báwo ni ìdánwò ṣe wọ́n sí? Ní oṣooṣù, gbogbo èèyàn ní àǹfààní pẹ̀lú ike ìwòsàn wa láti gba irinṣẹ́ ìdánwò márùn-márùn ní oṣooṣù. Ọ̀fẹ́ ni gbogbo irinṣẹ́ náà ní oṣooṣù ní gbogbo ìlú Switzerland àfi tí a bá fẹ́ lọ ìrìn-àjò nìkan ni a máa sanwó irinṣẹ́ náà. Ìbéèrè kẹjọ: ṣé mo lè lo irinṣẹ́ ọ̀fẹ́ tí mo gbà láti fi, láti fi ṣe ìdánwò ìrìn-àjò tí mo bá fẹ́ ṣe? Rárá, púpọ̀ nínú àwọn ìlú káàkiri àgbáyé wọ́n ń ìdánwò PCR àti ìdánwò antigen. Ìbéèrè kẹsàn-án. Ibo ni èmi àti àwọn ọmọ mi lè ti ṣe ìdánwò náà? Ẹ lè rí àdírẹ́sì ìdánwò káàkiri gbogbo ìlú lórí corona.bs.ch/test àbí coronatest-bl.ch. Ẹ lè rí àwọn ìfohùnsílẹ̀ oríṣiríṣi tí a ti ṣe sẹ́yìn nípa coronavirus nínú àdírẹ́sì wa coronavirus.bs.ch/languages àbí lórí bl.ch/corona. Ẹ jọ̀wọ́ ẹ fi ìfohùnránṣẹ́ yìí ránṣẹ́ sí àwọn ọ̀rẹ́ àti ẹbí. Ẹ ṣé o, àìsàn ò ní yálé wa o. Ó dàbọ̀.